tẹ bá ti gbọ́ àpàlà nínú jáàsì. àwọn tó mòye nìkan ló lè já Ẹni bá wà láyé ló lè mọ rírì wíwà láyé nítorí pé ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú. A Ọlọ́run fún àǹfààní tó tún fún wa láti rí ọjọ́ keje oṣù kẹsàn-án ọdún 2021. Mo kí wa káàbọ̀ sórí ètò Tèmi Tìrẹ fún ti ọ̀sẹ̀ yìí. Èyí ni ètò ẹ̀tàlélọ́gọ́rùn-ún irú ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹ̀mí àti fún wíwà láyé hallelujah. wọlé òní production o báyìí ọlọ́run lórí fíwùsàn. lọ́sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ nípa sísọ àwọn ènìyàn lórúkọ àbùdá nítorí ti ohun kan tí wọ́n ti ṣe àbí tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ nígbà mìíràn àwa náà máa ń sọra wa ní irú àwọn orúkọ bẹ́ẹ̀ mo dẹ̀ sọ oríṣiríṣi orúkọ àbùdá tí àwọn èèyàn máa ń pera wọn àti bá a ṣe lè yẹra fún orúkọ àbùdá bóyá sí ara wa ni o tàbí sí àwọn ẹlòmíràn. Oríṣiríṣi òfin ìwà tó tọ́ ló wà nínú àwọn ìbáṣepọ̀ wa pẹ̀lú àwọn ènìyàn. Lórí ètò lọ́sẹ̀ yìí, a ó máa wo àádọ́ta nínú àwọn òfin ìwà tó tọ́ wọ̀nyí. Àkọ́kọ́, ẹ má ṣe jẹ́ ká da àlàáfíà ẹnikẹ́ni láàmú nípasẹ̀ ariwo pàápàá jùlọ àwọn alájọgbélé wa. A gbọdọ̀ fi ariwo dún wọn létí bóyá ní ti orin ni o tàbí ní ti fíìmù àgbéléwò. Ẹlẹ́ẹ̀kejì, tí a bá kanlẹ̀kùn ilé tàbí ọ́fíìsì àwọn ènìyàn tí a mọ̀, a ò gbọdọ̀ kàn ká wá sọ di ariwo tàbí ìlù bàtá. A gbọdọ̀ kàn jẹ́ẹ́jẹ́ ká dẹ̀ dúró láti gbọ́ èsì látinúlé. àfi tó bá jẹ́ wípé nǹkan tí ò dáa ló ṣẹlẹ̀ a gbọ́dọ̀ pé èèyàn ju ìgbà méjì lọ ní ẹ̀ẹ̀kan ṣoṣo tó bá dẹ̀ jẹ́ pé ó ní nǹkan pàtàkì tá a fẹ́ jẹ́ kẹ́ni náà sáré mọ̀ a lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ ju pé ká pe náà ju ìgbà méjì lọ a gbọ́dọ̀ fi ibi tá a bá dé ká fi sílẹ̀ kó dára ju bá a ṣe bá a lọ pàápàá jù lọ ibi tó ti ń fọbọ́ nínú iléedáná àti iléègbọ̀nsẹ̀. fẹ̀yìn ẹ̀ ò fẹ̀yìn ẹ̀ a gbọ́dọ̀ wá bániyàn rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ táwa ju ìdọ̀tí síbi tó bá wù wá nínú ilé ẹni náà ibi tẹ́yin náà bá ti ṣe létò fún ìdọ̀tí òun ni ká máa ju ìdọ̀tí sí. Níbi tá a ti ń ṣiṣẹ́ tàbí níbi tá a bá ń gbé tàbí bóyá a lọ kíyàn, tá a bá rí ìdọ̀tí nílẹ̀, ẹ jẹ́ ká gbìyànjú láti mú un tàbí tá a bá rí pé omi dà sílẹ̀ tàbí àwọn nǹkan mìíràn, ẹ ká gbìyànjú láti nù ú tàbí ká pàkíyèsí ẹni tó ń gbé bẹ́ẹ̀ pé kó nù ú kó má baà ṣèyàn léṣe tí ènìyàn bá yá wa ní ẹ̀rọ gàsímílétí wọn, ẹ má jẹ́ kí á ṣe kọjá nǹkan ìdí tí a ṣe yá ẹ̀rọ náà. Ẹlòmíràn á gba ẹ̀rọ ìléwọ́ ẹlòmíì, a máa tojú bọnu àwọn nǹkan mìíràn tí ẹni náà ní sórí ẹ̀rọ ìléwọ́ ẹ̀. Tẹ́níyàn kan bá béèrè nọ́mbà tí èèyàn ẹlòmíràn ń lò tá a dẹ̀ mọ irú ìbáṣepọ̀ tó wà láàárín ẹni tó béèrè nọ́mbà àti ẹni tó ní nọ́mbà, ẹ jẹ́ ká gbìyànjú láti kọ́kọ́ sọ fún ẹni tó ní nọ́mbà ká tó fún ẹni tó béèrè nọ́mbà náà lọ́wọ́ wa. Kò dára tó láti máa ṣe mọ̀gbọ́mọyà sí àwọn ìpéjọpọ̀ tàbí ìpàdé àwọn ènìyàn mìíràn tí a bá fẹ́ lọ síbì kan pẹ̀lú ẹlòmíràn, ẹ jẹ́ ká sọ fún ẹni náà tàbí ká sọ fún ẹni gangan tó pe ẹni yẹn síbi ìpàdé náà. Táláyọ̀ bá ń yọ̀, ẹ jẹ́ ká máa bá wọn yọ̀, ẹ jẹ́ ká ṣe kóríyá fún ẹni tó bá ń dára fún. Ẹ jẹ́ ká gbìyànjú láti gbárùkù ti àwọn tí ó bá ń yẹ lọ́wọ́lọ́wọ́. Ẹyin lohùn, ẹ jẹ́ ká gbìyànjú láti máa lo àwọn àlùfànṣá àti àwọn ọ̀rọ̀ ìwọ̀sí sí àwọn ènìyàn pàápàá jùlọ nígbà tínú bá ń bí wa. Àwọn ohun tá a bá ní àǹfààní láti mọ̀ nípa ẹlòmíràn tó dẹ̀ gbọ́gbọ́n, a gbọ́dọ̀ gbìyànjú láti má sọ síta tàbí lò ó lòdì sí ẹni náà. Ẹni bá máa gun Ferrari ojú á rí tá a bá rí ẹni tó máa ń ṣe àṣìṣe kan náà lemọ́lemọ́ ní gbogbo ìgbà ẹ jẹ́ ká gbìyànjú láti má máa bá a wíjọ́ ní gbogbo ìgbà tó bá ti ń ṣe àṣìṣe náà nítorí pé ó máa padà bọ́ sí àpò ìbínú ẹni náà. mo fẹ́ yẹ ká mọ̀ wípé ìbániwígbọgbọ́n. bó bá fẹ́ gun bùkátì àforítì ẹ jẹ́ ká gbìyànjú láti máa ṣe oore oore lóore ń wọ́tọ̀ ẹ yẹ ká máa mọ àlejò ṣíṣe Cardin jẹ́ ẹni tí a lè fọkàn tán, àwọn tó bá jólóòtọ́ sí wa, ẹ jẹ́ ká jólóòtọ́ sáwọn náà. Nígbà tá a bá lọ fún àpèjẹ, ẹ jẹ́ ká gbìyànjú láti má jẹ́ ẹni tó máa kọ́kọ́ jẹun níbi tábìlì náà, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ má jẹ́ ká máa fi ohun tá a fi ń jẹun ká fi máa pariwo ká dẹ̀ rí wípé a ò ta epo tàbí ata sára àwọn tá a jọ ń jẹun, bẹ́ẹ̀ gẹ́gẹ́ a ò gbọdọ̀ sojúkòkòrò oúnjẹ. Ẹ jẹ́ ká gbìyànjú láti ní ẹ̀mí ìmoore, ẹ má jẹ̀ ká fojú tẹ́ńbẹ́lú oore tẹ́nikẹ́ni bá ṣe fún wa láì ní fi ṣe bẹ́nìkan bá ṣe súnmọ́ wa tó, ẹ jẹ́ ká máa moore. Ìgò ojú táwọn èèyàn máa ń wọ̀ láti fi ṣákọ ẹ má yẹ kó wà lójú wa nígbà tá a bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, pàápàá jùlọ àwọn àgbàlagbà. Àwọn nǹkan táwọn ọ̀dọ́ náà dẹ̀ máa ń fi sétí a máa ń pè ní earpiece, ó dẹ̀ lè jẹ́ earpod. Ẹ má yẹ kó wà nínú etí wa ká máa gbọ́ orin nígbà tí àwọn àgbàlagbà bá ń bá wa sọ̀rọ̀. Ẹ ká gbìyànjú láti dìde tá a bá ń bá àwọn àlejò sọ̀rọ̀, pàápàá jùlọ àwọn àgbàlagbà tá a bá rí ẹni tó gbẹ́rù ẹ̀ jẹ́ ká gbìyànjú láti ràn wọ́n lọ́wọ́ ká fọwọ́ kí wọn pẹ̀lú ẹrù tí wọ́n bá gbé tàbí tí wọ́n fẹ́ gbé pàápàá jùlọ àwọn àgbàlagbà ẹ jẹ́ ká gbìyànjú láti má máa pa agogo máwọn tá a bá ń bá sọ̀rọ̀ lọ́wọ́ bóyá tó pé wọ́n bí wa nínú ni o tàbí ìdí mìíràn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹ má jẹ́ ká rìn kúrò níwájú ẹni tó bá ń bá wa sọ̀rọ̀ pàápàá jùlọ àwọn àgbàlagbà. múra sí ìṣẹ̀rẹ̀ o. tá a bá ní ìpàdé tàbí téèyàn bá sọ wípé ká wá pàdé òun níbì kan tá a dẹ̀ mọ̀ wípé a máa pẹ́ ó dára ká pe ẹni náà ká sọ fún un nípa máa pẹ́ díẹ̀ ká tọrọ àforíjì ju pé ká kọ̀ pẹ́ láì bìkítà bóyá ẹni yẹn dúró dè wá tàbí kò dúró dè wá tá a bá wà níbi àpérò téèyàn kan dẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ ká gbìyànjú láti fún ẹni náà láàyè láti wí tẹnu ẹ̀ tán tí ìdí bá wà fún wa láti fẹ́ sọ̀rọ̀ ẹ ká nawọ́ sókè títọ́ fi máa fún wa láǹfààní láti sọ̀rọ̀ náà. Tá a bá wà lọ́dọ̀ ènìyàn kan bóyá a lọ kí i ni o àbó wá kí wa ni o àbí à ń jíròrò lọ́wọ́, ẹ má jẹ́ ká máa fi ìléwọ́ wa ṣeré. Tá a bá dẹ̀ ní ìpè kan tá a fẹ́ ṣe tàbí tá a fẹ́ gbà, ẹ jẹ́ ká sọ fún ẹni náà kó fún wa láyè díẹ̀ láti lè yẹra ṣe ìpè náà tàbí gba ìpè náà. Things don't come easy. Ẹni bá máa jó nínú àpáta. Nígbàkigbà tá a bá yẹ ojú ẹ̀rọ ìléwọ́ wa wò tá a dẹ̀ ríi pé èèyàn kan ti pè wá, bóyá a mọ nọ́ḿbà náà bóyá a ò mọ̀ ọ́n, ẹ jẹ́ ká gbìyànjú láti máa dá ìpè náà padà nítorí pé a ò mọ ẹni tó lè jẹ́ tàbí ohun tó fẹ́ sọ fún wa. Tá a bá gba àtẹ̀jíṣẹ́ láti ọ̀dọ̀ ẹnikẹ́ni, ẹ ká gbìyànjú láti máa dá èsì padà fẹ́ni náà, èyí ló máa ran ẹni lọ́wọ́ láti mọ̀ bóyá a ti rí àtẹ̀jíṣẹ́ náà tàbí bóyá a ní ìmọ̀ye ohun gangan tó fẹ́ sọ nípasẹ̀ àtẹ̀jíṣẹ́ náà. Nítorí àsìkò wa, ó máa dára ká ṣẹ́rí padà dà níbi tí a dé yìí títa tún fi máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láti parí àwọn òfin ìwà tó tọ́ wọ̀nyí. Ẹ jẹ́ ká gbìyànjú láti wà lálàáfíà. Kọ́lọ́run bùkún fún orílẹ̀-èdè Nàìjíríà, kó wo àwọn orílẹ̀-èdè àgbáyé sàn kó dẹ̀ pèsè fún àìní gbogbo wa lórúkọ Jésù. Àmín. Ire o. Kò ní pẹ̀lú àáké. Kò tẹ̀ pamọ́ sẹ́. Kò múra sádùrà. Kò tẹ̀ pamọ́ sẹ́.